ààrẹ ìtìlọ́dọ̀ àwọn tọ́pọ̀ tí wọ́n sáà nínú ìkànfẹ́ nígbọ̀ lójoojúmọ́ nípa ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa ọlọ́wọ́ dúpẹ́ o ilé ẹ̀kọ́ kan wa kọ́lọ́mọdé owó kọ́lọ́mọdé òjòdá kọ́lọ́mọdé alẹ́fọ̀ṣẹ́ ìnura pẹ̀lú ìnira orí ìmọ̀ntàlẹ́gbà ní pẹ̀lú ìdẹ̀rẹ̀ wọ́n bá ti kọ́ ìtọ́pọ̀ olè tàbí ẹ̀mọ́dé alẹ́fọ̀ṣẹ́ ìnura torí ìnira abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ọwọ́ tí wọ́n ti gbìyànjú láàrin yìí ní àwọn ọ̀pọ̀ tó ti lọ àtàwọn tí wọ́n kù pọ́lọpọ́lọ wọn tó ẹlẹ́sìn fún wọn níbi jẹ́ kí ọ̀rọ̀ náà pọ̀ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tí mo fẹ́ yà wọ́n ti jẹ mọ́sàlẹ̀ ní ètò ìtì kí lọ kàn kan mọ́ sí àwọn apọ́ìkì kọ̀ọ̀kan kí á sì ìgbà question èyí tó jẹ́ ti àwọn dókítà wa tí wọ́n fún wa ní ṣèlérí ẹ̀ torí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ń bùkátà ká béèrè béèrè wọ́n mú béèrè tó bá jọ mọ́ tẹ̀sùn èyí tàbá mọ́ èyí tàbá mọ́ àjọ fún nípa àwọn lábàbọ̀ mọ́ ìdájúdá ilé òun náà pẹ̀lú ìdàkọ́lọ́mọ̀ aláàrin ọgbọ̀n tẹ́jú ní ṣàlọ́ káàkiri àyè pẹ́sàn lẹ́ torí àsìkò sọ̀lá nítorí wọ́n ní kábí bá ti sọ̀rọ̀ ẹ̀rẹ́ pé tọ́bí ilẹ̀ ọ̀pẹ́ náà ni wọ́n gbé nílé ìdílé àti sọ̀rọ̀ àti ṣe àbẹ̀kúrò kọ́ọ̀dẹ̀ abílọ̀wọ́ tààlà wọ́n ní kó ní ó sì yẹ kí ilé mọ̀ṣùlùmí ó rí lẹ́yìn náà àwọn ìpèsè àwọn àwọn tẹ̀lẹ́ńtì tí ó ní wọn tó sì lè mọ̀ṣùlùmí ẹ̀rẹ́ pé tọ́bí ilẹ̀ ọ̀pẹ́ náà àwọn ọlá àdúgbò yìí bọ́yá tó ní pé ọ̀fẹ́ ẹ̀yọ́ mọ̀lá mi ẹni mo sọ tó wá ní pé àlùbẹ́ẹ̀tò mùsùlùmí ilé mùsùlùmí ilé òǹdìbìtà ìgbẹ̀rí bọ̀ tí a máa rí tí wọ́n pè ní ilé gẹ́gẹ́ òun náà dàwátà wà ní ẹ̀ ẹgbẹ́ tí wọ́n dá ilé ìyọ̀dá ó sì bí máa ń mú ọ̀rẹ́ ẹgbẹ́ báyìí ó pé ọkùn lọ́dà ọdá ti lè ọ̀dá ọ̀ kí wọ́n rí bá sí àwọn èèyàn tó wà mẹ́rin síkẹ́ ní ọ̀dá tí wọ́n ní àà ah, ilé eré lọ́wọ́ ẹni tí wá ilé náà wọ́n jẹ́ ẹjá àpàdé wọ́n jẹ́ ẹjọ́ ọ̀rẹ́ ìfẹ́ ọmọ ah, ti wọ́n rẹ̀ amọ̀sáré granite amọ̀sáré gúrọ́pù amọ̀sáré rẹ̀ amọ̀sáré ọ̀dà pop àwọn wíńdò gbà ọ̀dà ìrẹ́bára wọn ọ̀dà àmọ́ ilé ìjà pọ̀ ọ̀rọ̀ owó wa lọ́wọ́ káwá sí ilé tó ṣe kékeré káwá rí pé àwọn tó wà níbẹ̀ àwọn tó wà nínú ilé ìwọ̀n ìpínlẹ̀ àgbóṣùwà àwọn fámílì bàbá ìyá àtàwọn ọmọ wọ́n ní ẹgbẹ́ bí lẹ́sẹ̀ ìkóòdà wọ́n ní bàbá ìyá àtàwọn ọmọ àwọn ní blọ́ọ̀kì rẹ̀ ọ̀kan ta fẹ́ kọntribútù sáwùjọ ni ó mú ìgbé jáde àwọn ẹbí ìṣèlú àwọn ìdí ìṣẹ́ wọn jáde wọ́n náà kọ́ àwọn ẹbí ìṣẹ́lẹ̀ jáde àwọn alájọ fọ́ọ̀mù àwùjọ tó fún alọ́sílẹ̀ ọkàn balẹ̀ láàrin ìlú kókò àwọn tó ń tọwọ́ lẹ́nu pátá lẹ́yẹ̀ lèyí fámílì kàlàwọ́dà bàbá tàlóbi ìyá tàlóbi ní òwúrẹ̀ lórí wa àwọn ọmọ dáhùn jẹ́ pé àwọn akọ́dọ̀ jìjì náà kan di wàhálà nígbà tí ilé òṣèlú ilé ọ̀dà wọ́n ní wọ́n ti lọ láyé pátá nínú ọ̀dà tí mo lè lẹ́kọ̀ọ́ kan ọba ti dá wọ́n ní wàhálà ìlú àyíká ti fẹ́ kẹ́ sí àwọn àtẹ́fẹ́ tí wọ́n ṣe àwọn ọmọ ẹ̀wọ̀n wà á wá sáwùjọ àwọn afọ́n bí i àwùjọ àwùjọ ṣe wà lára àfíà ìgbàdáàmì ti lábẹ́rẹ́ tu orí ya wọ́n àwọn búlọ́ọ̀kì dáadáa sáwùjọ ká lọ́pọ̀ sí àwùjọ èyí tó bá nípa ìkúlù àgbìnáwó rọ́ọ̀sì àwùjọ náà ṣe ṣe yọ lára àfíà yóò ní ìdìbò ẹ̀dá gánà ti sọ ayífàtà tọ́wọ́ jẹ́ pé fámìlì kọ̀ọ̀kan wọn lójútù àrọmọtọ́ bàbá ọ̀dá ìyá ọ̀dá ọmọ náà dá káàdì náà fún wa àhìyà wọ́n ní àwùjọ wa yọ́ máa rẹ̀ nítorí àwọn a ní àwọn tó ẹni máa pé ìbáṣẹ̀ kan pọ́lé méjì ọ̀pọ̀ òdúró ọ̀pọ̀ padà yẹ àwùjọ wa tí àbá ti fẹ́ra wa àwùjọ sáàgbé àwùjọ burúkú àwọn ilé búrọ́pọ̀ àwọn ọ̀tá àlọ́pọ̀ àwọn aláàtúwákò ìka àwọn ọ̀pọ̀ tó sì dọ́lá yẹ kó ọmọ múra sáàtì wá ọlọ́mọdé ọba kápàdé ọlọ́mọdé ọ̀tẹ́lẹ̀ tí kiri ìka ẹgbùn ìwé kan wá sọ àwọn ọkẹ àwọn ìkà ní oṣù kan kọ́lá ní ìjọba ní láti wá wá abẹ́yẹ ìtorí ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọkọ̀ bá ní ìṣẹ́ ara àjọ ọmọ ẹ̀ṣẹ́ kan ìkà gbogbo ní iṣẹ́ pátá ẹgbẹ́ ìkà ní oṣù àbáwọn kọ̀ọ̀kan náà wọ́n ṣàánú kí búlọ́ọ̀kù tí wọ́n ṣe kí ni kí búlọ́ọ̀kù tí wọ́n sọ níbi tẹ́tẹ́ bí tí wọ́n dá àwọn wàá tó nǹkan wọ́n sì máa wọ̀ lọ́fíìsì ni wọ́n lọ gbogbo òun lábẹ́ ní ilé orúkọ báyìí sọ̀rọ̀ àpá ọ̀

lágbájá olóògbé ìtawárí láwùjọ lágbájá ló ń ṣe ìtawárí à ọdún ilé ló ti jáde o ìdí bàbá ti dá sí ilé ọ̀padà wá sáfàní fún àwùjọ alákọ̀ọ́kọ́ kó sóso bí láti bẹ́ẹ̀ ti mùsùlùmí wọn làwọn fílà ti àárín ìgbàlẹ̀ sí inú ilé kìí ti dé láà olóògbé tàbí bí láti ìdílà sọ̀rọ̀ ìwà àwọn yẹn náà dáa ìyàgbé fún onígbó owó tuntun nígbà wọn kọ́ yẹn lọ́wọ́ ká àwọn ìgbà máa ń sọ nílò kó ìgbò náà ni ẹbí fámílì tí wọ́n fẹ́ pé lólé wọ́n làwọn pílàsì tí yóò jẹ́ kí ìsìláàmù dúró kí lè wọ́n máa jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun náà ní ìlẹ̀ ọ̀dọ́dù sọ́ọ́lì ọ̀dọ́dù sọ́ọ́lì àwọn dáadáa kó àbí kọ́ dáadáa ìwọ̀n ìdáhùn ọlọ́run wọ́n dájú fi owó tó ṣe ìfẹ́ àti ìfẹ́ àti ìwé ọlọ́run ni wọ́n pe àwọn obìnrin lẹ́bọ̀ nítorí kọ́ọ̀bà da ìrìnàjò yẹ́rọ nítorí pé ẹgbẹ́ ìdáhùn òní dá ọ̀rọ̀ tó bá lẹ́sùn ẹ máa ń lọ́wọ́ lè lágbá ní ọdí àmọ́kọ̀ lẹ́sùn ẹ̀sùn kẹ́kẹ́ ní wọ́n lè yọ̀dá tí ìbáṣẹ̀sùn ní wọ́n lè ká sí ilé òkú ọmọ tí wọ́n fẹ́ lẹ́sìn ní ẹgbẹ́ ìwájú ìta ọlọ́pàá aláṣọ máa tọ̀wọ̀ sàárá ó ní wọ́n á ti òdàyà máa ní fún wọn sọ́ọ̀lì ní ọlọ́pàá ẹ̀fọ́ wọn ní obìnrin fún ìdàdà tọ́kùn lọ́rùn láyà sàtìkù ọlọ́pàá máa tẹ̀lé bọ̀ nítorí pé ìdàmà ebi torí kí kí kì í ṣe ayé àwọn ilé ìlera ọ̀run ọ̀pọ̀ owó pọ̀ lẹ́ ìpìlẹ̀ ẹ̀kú òkàdé ẹ̀kú ọ̀pọ̀ èyí ìgbésàtọ́ tọ̀hún kọ́ láti sọ́ọ̀tì nígbà tó sínú lé kí wọ́n fi sí ájá lé ájá obìnrin àbóbìnrin ní wọ́n ní wọ́n fi sọ́ọ̀tì lé rí ó gbọ́dọ̀ lọ́wọ́ àjọ táwọn ọmọdé mara ọgbọ́n ní ìlú ìlú ìlú ọdún bá sọ̀rọ̀ fún un wọ́n ní ẹ̀sìn lókùn náà wọ́n ní àjọ̀dá àjọ̀dá àjọ̀dá àjọ̀dá ẹ̀sìn ní wọ́n ti dọ̀dá òun ní wọ́n fẹ́ẹ́ nìkan àti wọ́n fẹ́ẹ́ dọ̀dá òkú alákọ̀ọ́kọ́ nìyẹn tó ọba tó wá sùn ní àbójútì ọwọ́ ọwọ́ àtúnṣe àtúnṣe náà ti kọ́kọ́ lọ́pẹ́ ẹmọ wọ́n lòdù gómìnà ẹmọ ọ̀dọ̀ hálẹ́bọ̀ ẹmọ ọ̀dọ̀ lẹ́yìn ẹmọ ọ̀dọ̀ dáta ẹmọ bí bọ́lẹ́tọ̀ àwọn àfẹ́sì tí wọ́n mọ́ kan sọ dáta bá fẹ́ yóò mọ̀ lẹ́sọ̀ lọ́sọ̀ torí pé àwọn tí wọ́n tẹ̀sẹ̀ fẹ́ bí ibi ilé àwọn ọ̀dọ̀ yìí ló lè wúlò fún púpọ̀ jù nítorí pé àwọn tẹ̀sẹ̀ fẹ́ tara bọ̀ ní. Bẹ́ẹ̀ náà a ti rí pé a ti tó ń bá a lọ́kàmọ́ lọ́sọ̀ yókù àtàrí lórí ìdí nígbà tí ìyàwó náà kọ̀kọ́ rí ọkọ̀ máa wúra nígbà tí ọkọ̀ náà kọ̀kọ́ rí ìyàwó máa lérí ìyàwó máa wúra lórí máa lọ́wọ́ nípa ìrìn nígbà tàbí àti ìjọba àti àṣà òbò lè ṣe bẹ́ẹ̀ sí ní ọjọ́ àwọn ilé ìjọba wa pa àwọn ilé ìjọba pa ara wọn níbi ọlá pẹ̀lẹ́ ọlọ́kùnrin fẹ́ tí bàbá ti jọ padà àwọn ọ̀dọ̀ ìlú sọ́dà ẹlẹ́ẹ̀kejì fún àwọn ìgbòlé láti rí muslim home àbí islamic home láti rí jù òun náà ti kọjá pé àìláàdà wípé kọ̀ máa fi ìgbà bọ̀ sọ̀dà láti lè wá nílé láti máa jọ sọ̀rọ̀ ilé àwọn ọ̀dàdìkà wọ́n kọ̀ kí àwọn ìjọba. àwọn wa ń sin ọlọ́wọ́ wa nínú ilé ọkọ máa rọ ìyàwó ẹ̀ láti máa sí lọ ìyàwó náà máa rọ ọkọ ẹ̀ láti máa sí lọ torí ọlọ́run ẹgbẹ́ wa sì láyé ìbámu ọlọ́run orí ẹ̀dá wa nìyẹn ọmọ àbúrò àwọn ọmọdé jìnnà wọn ní bá ilé àlè àbúrò ọlọ́run ọ̀dá wa fún ọ̀dá àbúrò orí ẹ̀sìn àti ní dáhùn ọ̀dá wájú wájú ọlọ́run wájú àti àwọn àbá dábẹ́ lẹ́yìn kálọ̀ ní sàlàyé ẹ̀sìn ọlọ́run láti ṣiṣẹ́ ìlú ọlọ́run àti ọ̀run bẹ́ẹ̀ wọ́n á ti lọ́rọ̀ wà láti ilé kọ́lọ̀ kọ́mọ ayọ̀ náà kọ́mọ kama tafkaru bẹ́ẹ̀ kama tafkaru bẹ́ẹ̀ alábẹ́ tí a lórí sọ láti kò bí bolú ti kò láti ẹgbẹ́ tó kò kò rọ̀ alábẹ́ tí ilé ní ilé tàbí pé ẹgbẹ́ ìgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹlẹ́ ẹgbẹ́ púpọ̀ ìmọ̀lẹ́ láti ra bẹ́ẹ̀ obìnrin ọmọ ọjọ́ ayé ṣe ọmọ ọmọ yẹn láti ra lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ sọ lẹ́yìn ibi sàárè sàárè àìsí fi hàn Muhammad sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ àwọn akọ́ni rẹ̀ máa wọ́n láti fẹ́ máa fi وفي الكلية لأن الرزق آخر يعني الروانيو لأن الرزق الله تعالى عفوني يقارن في إذا رفيع ترى في كل أقوال إذا وجدها منك هناك يقول لك لا تقول والعاقبة للتقوى فلما جواب الروم رجل به إلى ذلك فلما يقول من يؤدي به إلى ذلك شرط الضوايا ولا تسوء لما ضوايا ما تقدر تسوء لما ضوايا ما تقدر bẹ́ẹ̀ ni ẹ máa ti láwọ̀ sọ̀rọ̀ ẹ máa ti fi yàgò mẹ́lì ẹ máa ti tó ha ẹ máa ti àti káàmù sọ̀rọ̀ àwọn ìtọ́ta síkìrì yóò máa tó nínú ilé ní gbogbo gbà àdébí ìtọ́ta ti bẹ́ẹ̀ ni lẹ́nu yóò kà lọ́wọ́ sí àbẹ̀júwe ilé tí wọ́n ti máa ti síkìrì tí wọ́n ti rántí ọlọ́run وذلك لا يسلم لا يسلم لا يسلم الله مثل الحي والميت àtàkùn ìwé ilé pẹ́kẹ́kẹ́ wọn ìgbésí ànábì náà gẹ́gẹ́ bí òkú àtàlà rẹ̀ ilé àwọn òkú onáfíìsì tó wọlé sí ìbára rẹ̀ kí ni wọ́n ti fẹ́ tọ́lá orin àwọn òbí àwọn kọ́mẹ́tì àwọn bọ́ọ̀ àwọn òkú náà lórí ànábì ní ilé òkú àti ìyára rẹ̀ ṣé bíríìtì ni wọ́n sọ ní àbáwọn náà bẹ̀rẹ̀ ilé tí wọ́n bá fẹ́ lọ́sẹ̀ ọlọ́run àwọn àyà àwọn àyà àlàyé ṣé ilé tí wọ́n bá fẹ́ lọ́sẹ̀ ọlọ́run olùdílé ọ̀dà tó àwọn òkúrọ̀ ọ̀gbẹ́ òkú àtàlà ìfọ́jú ara wọn tó lọ́wọ́ ìwájú kù. lẹ́yìn ẹ̀jẹ̀ ni wàá sọ ní ọjọ́ tẹ́lẹ̀ ní àjọ àà ní àṣírí bíríkì àwọn ìgbàdúrà púpọ̀ àjẹlá dùwà. bẹ́ẹ̀ máa ní òfin òwò ní ayé ìtọ́lẹ̀ ní o ilé ayé gẹ́gẹ́ fún ilé ìṣòro. wọ́n ti kàlá ọ̀nà ìsáyà bíríkà lọ ọlọ́run àtàlẹ́ tí ó lọ́rọ́ tó bá sì ní ọmọ ọmọ tó bá sí òkè ọmọ dàmú tó bá tó lókè sá ọmọ dàmú ìṣẹ́lẹ̀ kẹta fọ́ rẹ̀ nígbà tí a lọ wọ́n lọ sí ìwé ẹ̀kọ́ kan wọn. àdébí ni láti ṣe alùpùpù lókè fún ọmọ àdà ẹ̀rọ wà fún ẹ̀kí tàbí ìmọ̀ ṣe kọ́ra yàgbẹ̀rù rẹ̀ lórí ìṣẹ́ ti lókọ̀ òkè ti súrọ̀ tó bá bàrà. àṣẹ́bálẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n máa ń ká nínú ilé tó máa ń ká bọ́ọ̀sì bàbá ṣàtẹ̀tù ilé tẹ̀wọ̀n tẹ̀ta bọ́ọ̀sì bàbá ìṣọ́ ní sáàtà alẹ́ náà máa wà níyàwó ìdílé pé talógunlẹ̀ talódàmílẹ̀ ọ̀yá ó ní òun òwúrọ̀ alẹ́ ọ̀yá ló wò káwọn ọmọ tó wò sáyẹn ẹ̀dùn bá nù ẹ̀yìn ẹ̀dùn bá mẹ́rin wọn olóṣèlú yẹn pé lẹ́nu ló ń náwó wọ́n ń náwó nígbà náà àti láàmì ẹ̀dùn ọ̀bẹ̀ ọlọ́wà sí ẹ̀wọ̀n ìlànà ṣùgbọ́n ọ̀fẹ́ ti lè wà ní bá láti yóò bá ọmọ rẹ̀ wá láti ló tutù àyè wọlé kó náà wà láyé ti lọ. Ẹni tí ti sọ̀rọ̀ sí sáfíìsì wàhálà wàhálà wàhálà. Ju tí wọ́n sọ̀rọ̀ arákùnrin yóò tẹ̀ lọ yóò tẹ̀ pàpà wàhálà ìṣẹ̀lẹ̀ arábìnrin. Bẹ́ẹ̀ ni tẹ̀lé lókè náà kò sí sẹ́yìn tẹ̀lé lọ́rùn àfi wàhálà wàhálà ìka ni wọ́n tẹ̀lé Ẹ wá òkè náà sọ̀rọ̀ oṣù tọ́pà wọ́n pẹ̀tẹ́tì ilé wọn lọ́wọ́ àwọn àgbẹ̀tẹ̀lú burúkú káwọn wà lẹ́rẹ̀. Adékùnrin máa tọ́tọ́ tó bá wà láti ṣòwò tí wọ́n lé ní àtàwọn ọmọ rẹ̀. Tó bá wà tàbí ní wọlé tó bá sì wà lórí yóò jáde. Àwọn ọmọ kan ní ìlà ìṣẹ̀lá ọ̀kan nínú àwọn nǹkan tí èyí ti ń jà nínú àwọn wẹ́pọ̀ tí èyí ti máa ń jà ní ومن وصلت بسم الله ولدنا وبسم الله خرجنا وقلنا لقدنا توكلنا او نتوى بامورنا مصلى مسلم رحمه الله تعالى ọbẹ̀ jẹun ní bísímìlá sọ̀rọ̀ jẹun ó lè wọ́n yíwọ́ ọbẹ̀ jáde bísímìlá sọ̀rọ̀ kẹ́lẹ́kùn àgbàlá wọlá àwọn ọ̀rá kọ́tẹ́ nígbà àgbèlá káwọn ọ̀rọ̀ àṣẹ ọ̀tà tó lọ tọwọ́ mú darí wọlé bísímìlá wọlé jìnà wọlé bísímìlá wọlé jìnà wọ́n á lọ́ọ́ tọwọ́sánà àkókò tó ti dáa lórúkọ náà wọ́n jà lókè ọdúndé lẹ́wọ̀n sálọ wọ́n sálọ wọ́n ti wọ́n ti wọlé ilé wa géètì nìkan ká máa tún sọ ọ́ géètì dáadáa bọ́gílá nìta àwọn ọmọ yẹn àwọn àwọn gbogbo ọwọ́ bá kan fẹ́ tó dé bí àwọn èyí sílẹ̀ kọ̀ọ̀kan tó wọlé àwọn bá kan fẹ́ tó dé pé àwọn àwọn èyí ti lọ́wọ́ lọ́wọ́ tó dé bí wọ́n ti lọ́wọ́ sílẹ̀ kọ̀ pẹ̀lú àti káàtó ọlọ́wọ́ padà wá tó ń yẹ wọn torí pé àwọn ọdún yàjà fi ẹgbẹ́ mi àti wàhálà nínú wa ìṣẹ́lẹ̀ láti gbé láti lọ lọ́wọ́ kí wọ́n dá àwọn dàbọ̀ tó lọ́wọ́ oṣù tó lọ́wọ́ lé kí ó lọ́wọ́ oúnjẹ tó lọ́wọ́ aṣọ tó lọ́wọ́ lé tó lọ́wọ́ wa ọwọ́ àtúgbò ìfẹ́ àwọn tó wáyà yàtọ̀ yóò bùkátà káwọn ìfẹ́ lọ́wọ́ wa. àlàfà tó sáré kí mo fi bí alábọ̀bọ̀ wọn yá mi láti pé ọkàn bá lè ó bá dùn àyíwá bá dùn kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ lára wa àwọn ọmọ lọ́wọ́ ìyàwó àbáná sí ìdí ẹ̀ àwọn ọmọ ìyàwó ẹ̀rọ kùsù lè kí wọn náà bàbá ní pọ̀ ẹgbẹ́ tó kọ́ kankan náà ìròyìn yóò lè ṣe kí yóò lè ṣe ẹgbẹ́ wà ní pé kankan náà ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n jẹ́ máa kò náà ní pé ẹ sọ lé ilé kí ni ìyá àwọn mọ̀láríkà wọ́n ilé ẹ̀sìn àwọn wà kò ní dẹ́dà wà nínú ẹ̀sìn máa bàtà àwọn ọ̀dẹ̀ lọ́wọ́ lẹ́yìn ní lọ́wọ́ máa dábẹ̀ bí ẹ̀lẹ́ kẹta ìbí náà yóò fẹ́ẹ́ tó síbi máa á dùn mọ̀lẹ́ ẹ̀yìn iṣẹ́ yìí ẹ máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ máa ta ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nínú ní ẹ tún wá lọ lè jáde kọ́ eléyìí ni wọ́n pè ní sẹ́míà ọkọ̀ ọ̀rọ̀ àwọn olùkọ́ fẹ́ lọ́lọ́ mọ̀ lẹ́nu rẹ̀. A ọmọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀sí. Ẹ̀kọ́ tẹ̀sí àfihàn alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ mọ̀lá ìlànà ìlọ́lá. Adébùtù ọlọ́wọ́ ọba yìí ní àtàwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà tí wọ́n mọ́tò láti sílẹ̀ wọ́n náà ló kọ́ nínú rárẹ̀ ẹni bá ti kí wọ́n sẹ́nu lé olúwọ́ ni ẹni bá ti kí kí kí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sájà ọ̀sẹ̀ àwúrẹ́ ẹ̀sẹ̀ yọ́nà àgbà ẹni tó kún fẹ́ jẹ ẹsẹ̀ láǹkà gbogbo ẹ̀ pátápátá olúbọ̀ náà ni kò sí ẹ̀kọ́ láàrín àwọn àdájẹ́ máa gbogbo tó bá ti mọ̀kàn sí pé yóò ṣe sọ́nà ọ̀sẹ̀ náà pẹ̀lẹ́ wọ̀ ìjọba ti mọ̀kàn sí pé yóò ṣe ìgbà wọn kò tẹ̀wọ́ wọn lọ́wọ́ wọn lọ́sọ̀ wà lẹ́yìn wọn àwọn ọmọ akọ̀wọ̀ lọ ṣe ilé òsúnà ilé omi omi ilé òsúnà wọ́n ti mọ́ súnà ilẹ̀ Yorùbá òkùnkùn ti dérò ìkàlùkù ti ìyá ti bóni náà lẹ́yìn tí àwọn ọmọ yìí ni a máa pàtà àwọn ẹgbẹ́ fún wọn a máa pàtà àwọn sàárà fún wọn àwọn ẹgbẹ́ tó ń ṣáájú àwọn ìmáàmù tó ń ṣáájú àwọn àwọn ọmọ fún ọláwọ̀ dáadáa òótọ́ kálámà náà sáwọn tẹ́lúwá káníyàlẹ́ ọkàn consensus àwọn ọmọ ìyá mú wọn lọ sí àlàfà sí wọn mọ̀ lọ́dẹ̀ hapọ̀ láti bèrè tọ́pọ̀ lọ́dẹ̀ pé ìlú rẹ̀ hapọ̀ àdánwò ìlúwa orí tí kàlẹ́ mi ni ìlú ní máa kà á àbí kọ́lọ̀ fún mi nìkan yóò ti bọ̀wọ́dà láàrín yóò ti bọ̀wọ́dà ọ̀rẹ́ yóò ti bọ̀wọ́dà lọ́dún yóò tún ká wọ́n lé owó náà yóò fi dà láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin ọwọ́ aláwọ̀ ẹ̀sán tí wọ́n kà nínú kọ́ àwọn èèyàn ọlọ́run kò kọ́ àmì yóò fi darí ìrìnàjò rẹ̀ tó fi tẹ̀lé rẹ̀. tọ́wọ́n náà ti parí pẹ́sẹ́ tó bá yìí tẹ́lẹ̀ kọ́ni hàn tọ́wọ́ tọ́wọ́ ti hàn tọ́wọ́ àwọn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kọ́ni tọ́wọ́ ti akọ̀rọ̀ tó fi hàn lórí àlùfáà tọ́wọ́ tó fi yẹ Al-Qur'an al-Karim لماذا تريد الله فرعي لأن ملائكة وقبلات القلوب هو وجه كسراء ملائكة من صدق الفجر أما هو صدق مصدره فقام بينكم أقول لكم تحال قرآن فيه يوكي مواقف تضللهم يقولون الرسل جماعة تاشي قاولنا بس الرسل لا تعجبهم لا يتقاولنا لو أنه كل حال قرآن فلا أصعب يقولون بإني يوكي ẹ̀yìn ọ̀sán ní two thousand olóńgẹ́rẹ́ èmi ń sọ ìgbélé ẹ̀ẹ́dọ́gba pé ẹ̀ẹ́dọ́gba àwọn ọ̀dọ́ ọmọ ilẹ̀ ní ìmọ̀ àwọn ìgbésẹ̀ lórí ọ̀ Táwọn fi two thousand ọ̀hún tàbí ìṣòfò ní ìgbésẹ̀ máa ọdún wọn kọ́ fà àbí ilé ilé tí wọ́n máa ń lé wọ́n sọ wọn lórí ẹ̀ wọ́n sọ wọn lórí ẹ̀ àwọn tó máa mú ní tó wọn pẹ̀lú àti àbá àtọ́jú ọjọ́ ọmọ ọlọ́mọ àbọ̀ ọ̀nà ogun dábàá lórí lọ sí ẹwọ lẹ́wọ̀n ti dábàá ká àwọn ọmọ ẹ̀dọ́ ọmọ ogun tó wọn àti àwọn akẹ́kẹ́ àtọ́jú ṣe wọ́n náà wá sọ́dọ̀ ìgbéra tó ṣe ìjọba dáhùn ẹ̀rẹ́ ìdílé ìgbésẹ̀ ní ìjẹ́rẹ̀ bá tó ṣe ṣe ní ìjẹ́rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n wọ́n wáyé lọ́wọ́ ọ̀rọ̀ olóòwò ara bá wa tí wọ́n jẹ́ láti ṣe ìgbésẹ̀ láti bá wọn dájú ìṣòro náà lè gbé lórí ìgbésẹ̀ owó wọn. Àmọ́ṣẹ́ àbálágbára bọ́dì ẹ̀yà sí ẹ̀kú láti gbó wa láti gbé wọn láti àdúgbò wa káwà pàtó kí wọn máa dá ọdún tó bá wọn lóṣù ọmọ ọmọ gbé lórí ọmọ lọ sí àwọn àmì ìyẹn gbọ́dọ̀ fi sílẹ̀ o lẹ́yìn ẹ̀ka wá kọ́ àwọn ní iṣẹ́ tí wọ́n fi jẹun ẹ̀kọ́ mẹ́ta kọ́ àlẹ́yìn ìṣẹ́lẹ̀ gbogbo iṣẹ́ pátá wọ́n ṣe ní ojú ọlọ́bẹ̀ lọ́pẹ́ wọn náà. Àwọn tó ti wọ́n kàwé bá àwọn kàwé ní wọn, á ah, inú ni wọ́n kàwé, àwọn ọmọdé kàwé tó wọ̀ pẹ́lú. Torí pé kò sí ẹ̀kọ́ ìsìn lára wọn, lẹ́kọ̀ọ́ tó kò sí àánú ọlọ́kàn wọn, àwọn òbí wọn ń kọ́ lẹ́nu alẹ́. Ìgbé á ah, ìṣẹ̀lá wọn lọ́sùn wá ìyà wọn lọ́sùn èkó lé àti ìdáhùn. Yọ́dà àwọn ìgbéyàwó àwọn torí wọn máa yọ ọ̀pọ̀ lẹ́yìn tó ìbẹ̀rù ọlọ́run. ọmọ sọ́nà àmà àmà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìṣàlẹ̀ ọ̀kan wa. Tẹ́bá ní ọ̀rọ̀ ìtọ́jú ilé, ọ̀rọ̀ ìrìnàjò fún bá ní ilé, àwọn tó kọ̀ sí mẹ́ta bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀. Gbogbo àwọn ọkùnrin ẹ̀yà ti ṣẹ̀fà máa fẹ́ owó. Ọ̀pọ̀lọpọ̀ orí ti ó ti ó ti ó ti káàtì bọ́. Àbújọ láti àwọn ọ̀dọ́ta wà mí. Ọ̀pọ̀lọpọ̀ ilé. Ilé ti bẹ́ẹ̀ ṣẹ́wọ̀ wọn ni kókó sẹ́wọ̀n ọdún lẹ́nu kókó ti lọ lára wọn látara ẹ̀kọ́ wọn kò lówó àjẹmọ́ àrùn kékeré gbogbo ìdáwọn pátá ọ̀rọ̀ kékeré. Kọ́mọ̀tẹ̀ ìsàlámà ẹ̀kọ́ kan wọ́n ti àgbọ̀ bẹ́ẹ̀ láti ṣe kọ́mọ̀ tẹ́ká lù máa ṣàdúrà ọmọ ṣàdúrà tó rú ó sì máa mú ní kó sẹ́lọ̀ tó àwọn. Àwọn ọmọ wa kọ́lọ́mọ̀ ìmọ̀lẹ́ ìdàgbọ́lẹ̀ kọ́lọ́mọ̀ ìmọ̀lẹ́ ìdàgbọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé owó owó owó owó àyè àyè lásìkò tí wọ́n yẹ kọ́mọ kẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ sì ní kò sí tí òfin padà sí fún yìí ọ̀n lọ́la olówó orí gbogbo nǹkan àmọ́ àsìkò tó kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ mú lọ́pàá tó àwọn pẹ́ẹ́sì tó àwọn èèyàn ọmọ sẹ́kọ́ndì sùn lé ìdí lọ́dún ìyàwó báyìí ọmọ tó ti yàwó kò bẹ́ẹ̀ láyé bí ọmọ àtẹ̀sùn rẹ̀ lórí nígbà tó wájú àyíká ìgbà ọmọ rẹ̀ ìṣe ọ̀tà tí wọ́n tẹ̀lé tó kálẹ̀ ìyá ìyá ìyá ọmọ ìyàwó ọmọ ọmọ ìyàwó ẹ̀sùn kúrò lọ́lẹ̀ tọ́mọ̀ ìyàwó ti kí àwọn èèyàn tí wọ́n lè lókùn tọ́mọ̀ ní kíní lọ́pọ̀ ìjà ẹ̀mọ̀ kọ́ lé ní wọn lọ́mọ ọ̀dọ́dá ẹ̀mọ̀ bí àwọn ìfọwọ́ ẹ̀mọ̀ ń pè é lọ́sọ̀ gbọ́ wọn ọjọ́ ajé wọn bá ní òdò ẹ̀sìn ọmọ ní àwọn òṣìṣú lọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ wọn bí ní ìṣẹ̀lẹ̀ tó dáa fún mi ọlọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ كل مواصفة أقول لكم اليوم دعوة المظلوم أنا بيكم في أنتي عندها مقاسلية كل سارة تسلي يوم حلوانها وقطوة سبيلة تسلي من جوة مالا العيش للإمام بيت الله لماذا لا أنا إمام أكبر تبارين لي مسلمين أما كيو لما كاوي أما أنت مصر أيوبي أنا أمام أكبر أنا بقول لي إمام àti ilé ìjọba ti di dáadáa ìgbìmọ̀ fún ìgbà والجنة هو العلم كان جهل محيط العز والبلد كل سبع يسلون خشع الله وجه الله táwọn ẹ̀wà tí wọ́n lọ́dún kẹ́kọ̀ọ́ wọ́n ní ilé láti lọ́pàdà dáwòrò àwọn ọmọdé lọ́pàdà sọ ní ìdáwòrò lọ́pàdà sáré lọ́pàá bẹ́ẹ̀ lé nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu tó fi níṣẹ́ lọ́wọ́ bàbá fẹ́ láti lọ́mẹ́rin yàrá yóò ti gbówó lé ìdípadé bàbá tó wà ní yàrá

ọlọ́pàá ìdàmí ìlú bí ẹ̀nà mẹ́rin náà wọ́n wọ́n yẹn kásọ́wọ́ ní o kásọ́wọ́ ní aṣọ ọgbà bàtà gbà ẹ̀ láti gbà ọ̀tọ̀ oṣù ọ̀tọ̀ wọ́n yàtọ̀ ọ̀tọ̀ ọ̀gbà bí ọwọ́ àti ọ̀bẹ́ ìlú wọn lẹ́yìn ọ̀pá ti ìlú náà gbogbo lè gbére ọ̀gbọ́n tó láti ṣe owó ìṣẹ̀lẹ̀ lọ́dí mọ́tí ní ọmọ yóò lè yéèyàn tọ́lá ọmọ yẹlẹ̀ tọ́lá pé ìgboro ló ti tọ́lá ọmọ tọ́lọ lọ́sí ẹ̀ fi dẹ́kúlé ẹ̀rọ ọmọ ọ̀lẹ̀ ọlọ́sí ẹ̀ fi dẹ́kúlé lọ́sí ìdájọ́ ẹ̀rọ ọmọ ẹ̀rọ ọmọ ẹ̀rọ ọmọ ọ̀dọ̀ òkú òbí wàhálà kékeré ọ̀pọ̀lọpọ̀ lè fi wàhálà náà ọwọ́ ọmọ wọn òdòdó tọ́lọ àbọ̀ ọmọ lọ ọmọ òní ìbìrì sáàkì ẹ̀sùn bàbá rẹ̀ fádà sí ẹ̀kọ́ rí òní tọ́ àdúgbò ọlọ náà ọmọ bàbá rẹ̀ àbúrà bẹ́ẹ̀ lọ́mọ̀sọ́gbọ̀n náà lọ́mọ̀sọ́gbọ̀n. wọ́n sọ lọ́wọ́ alẹ́ ìbọn náà máa jẹ́ sábà fi tẹ̀lé káwọlé. ọlọ́sìn ìgbà tó lù ú yàgbẹ́ lẹ́sẹ̀ náà máa nà kó àwọn sọ̀tàn wọ àdìkùn náà wọ́n wọ́n bá ní ẹ̀sọ́ àwọn ìmọ̀ ìmọ̀ wọ náà wọ ẹ̀sùn ẹ̀sìn ara nínú ẹgbẹ́ ìyàmọ̀ wọ náà. obìnrin ìpàtà àtúgbò níbi ká ọmọ tó bá tó lé ọmọ ọmọ ìyá ìjọ láti yọ orí kìí ṣe ìyá tó ní báyìí ṣe kọ́ lé ọmọ nínú ìyá ìyá. yọ̀ọ́ lóko oko àrùn yọ̀ọ́ lọ yọ̀ọ́ bọ̀ kọ̀ọ̀lá ìkọ́mọ ni wọ́n dáwọ́ oúnjẹ tó wà lájọ ó lè yẹn kí ọdún kókó tó ní jù láti ń bẹ̀ ó lè bẹ̀rẹ̀ sáyẹ̀sì ọmọ ìyá orí kàmì. ẹ dákun ṣe èyí láti fẹ́ jù wá kò sáà tún fẹ́ jù mọ́ sáyẹ̀sì yẹn ọmọdé padà bá a ní wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ìtọ́sẹ́ lẹ́gbẹ̀ẹ́sì. Ìṣẹ́ ìyàwó máa tẹ́lẹ̀ máa ń fún ọmọ tí yóò jẹ́ jẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ sílẹ̀. Òun náà kíkẹ́ fọmọlẹ́kọ̀ẹ́ fọmọlẹ́kọ̀ẹ́ ẹ̀kọ́ ayé tó gbígbá lọ ayé. Ẹ̀yọ́ máa yá mi, wọ́n ní ẹ̀gbọ́n àwọn obìnrin fẹ́ tẹ́tẹ́ àwọn ọmọ àwọn ọmọ wọn. Ìmáàmù máa lè kí bàbá rẹ̀ ti fún kékeré, ìyá rẹ̀ lọ́tọ̀. Ìmáàmù máa lè bàbá rẹ̀ ti fún kékeré, ìyá rẹ̀ lọ́tọ̀. Ìmáàmù àwọn ọmọ bàbá rẹ̀ ti mú kékeré ìyá rẹ̀ lọ́mọ wọ́n ti dàgbọ́ wọn á máa tó lọ́ọ́ ti fi àwọn bẹ́ẹ̀ náà ló ti di máa ló ti di wẹ̀ fún lọ́wọ́ fún fún ló gbọ́ mílíọ̀nù síta síta tó bá àwọn àbọ̀ àti àlùbájà ní tó bọ̀ òkú ẹ̀wọ̀n ọmọ mọ́sálásí yóò wá sáré rẹ̀ sí àyàwó ọkùnrin ìyá rẹ̀ wá sí mọ́sálásí tó bẹ̀ kí wọ́n tọ́wọ́ tàbí káàlù títí àwọn àgbà àgbà bá la òun ló ọ̀gbìn àgbẹ̀ òun ló mọ kàrà sọ́dọ̀ àpá àgbẹ̀ ọ̀dà àpá àgbẹ̀ tọ́lá ti gbé lẹ́sì ìwà rẹ̀ kọ́kọ́ kọ́kọ́ tó pẹ̀ nítorí ìwà rẹ̀ dàbọ̀. obìnrin ló mọ ìwà mọ̀ká ní bàbá yẹn ìjọba wo wọlé lọ́wọ́ tó wọlé tó wọ́n wọlé wọlé tó wọ́n tó wọ́n tó mú ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn náà bí ìjọba yóò bí ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn tó wọlé lọ́wọ́ tó wọlé tó kọ́ bẹ́ẹ̀ wọ́n dúró náà ọwọ́ ẹ̀ẹ́dẹ́ lò ọkọ̀ ló ti dé tó ti pa ẹni pé ìjọba wọlé dáadáa kí ni bọ́ọ̀lù ìjọba ó ti bọ́ ti di ìṣẹ̀gbọ́n nínú ilé ọ̀pọ̀lọpọ̀ tó dáa ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìyá òkú fóònù wa ọkùnrin ti fọmọ ọmọ tẹ́lẹ̀ tó sùn ó ní gbogbo àti ìwọ náà máa lò ó àbáyá àbáyá tó ṣe fẹ́sùn ẹ̀jẹ̀ lọ́rẹ̀ tẹ́lẹ̀ lọ́rẹ̀ sí lọ́rẹ̀ lọ́ndé ọkùnrin ọkùnrin náà ọ̀sẹ̀ àbáyá tàbá pàṣẹ wọn ìyá ẹ̀ èyí tó kù ọ̀sẹ̀ ìyàwó nígbà tí ìbéèrè ó ti sọ gbogbo wa sínú yàrá kan gbogbo alùmí àwọn tàbí àkùrá alùmí àkókò ẹ̀rí ọkùnrin àwọn ọkùnrin àtọkùnrin ló bára wọn sùn ẹ̀rí ilé ìgbóbìnrin àtọkùnrin ló bára wọn sùn ẹ̀rá àwọn ọkùnrin ní ọkùnrin àtọkùnrin àwọn ilé àwọn ilé àwọn ilé àwọn ilé gọ́mẹ̀ntì àwọn ilé àwọn aláwo àwọn olóògùn àwọn ọmọ tẹ́lẹ̀ ní onídíjà gbogbo ilé ìpàdánù àti ìdánilẹ̀ tọ́ba ti wọ́n wọlé báyìí àlọ́ ọlọ́gbọ̀n owó òṣèlú ìfọ́sọ̀ fún ilẹ̀ láti tọ́nà bá fún ọjọ́ wà ní ọ̀pọ̀ fẹ́ fún ọ̀pọ̀ nígbà tó ṣe ọkọ̀ wà lọ́pọ̀ nígbà ìgbẹ́ ní ẹ̀sùn tó fẹ́ wò yẹ ọlọ́pàá sí ìrẹ́ wọn láti pọ̀ náà lọ́dà wà sí ìlú ọlọ́pàá pọ̀ lẹ́nu lẹ́bi láwọn obìnrin lọ́sí ó ń tẹ̀sọ̀ sí náà lọ́ tọ́jú wà wà lọ́pọ̀ láwọn oníwàsàn fún àti ọ̀sùn ó tẹ̀sọ̀ obìnrin kọ́kọ́ wà lẹ́sẹ̀ tó àti káyọ̀ náà àbátọ́nà máa tàbí ìran ẹ̀mí orí ìran ẹ̀ ó wò ó lórí pé wọ́n tó sáyà ti fóònù ìtayà ìtayà ìtayà ìfóònù ìwọ́n tó ń tẹ̀lé ayé. Wọ́n máa ń kó kàtó ọmọ ọmọ nínú ìjọba tó kàtó ọmọ ọmọ nínú. Ìjọ máa wá wọ́n bẹ́ẹ̀ ní ọwọ́ àti ọ̀sán máa wọ̀. Tó bá jáde mú wọn àti ọ̀sán tó ti dàgbò lọ́wọ́. Torí wọn àgbàdá ta lóde tó ti kó wọn sọ. Torí kí wọ́n máa dùn bí a, wọ́n máa dùn wọ́n wò lẹ́yìn. Ẹ̀yin náà tó wò wá sí one thousand lóko wọ́n ti náà lẹ́yìn náà. Adé wọ́n jẹ́ pé wọ́n á ní wọ́n ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọ̀gbọ́n ti báwọn ẹ̀gbọ́n ó ní ẹ̀ẹ́dẹ̀gbọ́n tẹ́lẹ̀ ìjọ́sẹ̀ wọ́n bá ní mú rẹ̀ ti lo bẹ̀rẹ̀ lọ́wọ́ tó lọ́wọ́ ẹ̀rẹ́ ẹ̀rọ ti lo bẹ̀rẹ̀ sọ́wọ́ àti ìjàmà ìdí náà yóò kúkú ní lọ́la ọlọ́pàá ti fi jímọ̀ tẹ̀sán láti lọ́wọ́ ọ̀la saboda wajen kwalwata kwata hannu ido da wata cikin nan da ido wa fata da wuri da amfani zero wuri da amfani zero cikin da aka ne wani wani wani cikin babba ne ya ce wata wuri kuna wata kuma wata ne ki media a wata wuri da su fi kwamfin da wuri àwọn àwọn níparí ọ̀rọ̀ mi ọ̀nà ìwé àtàtù àrọ́bẹ̀ bílẹ̀ ẹgbẹ́ ẹni ọ̀nà ìwé gbogbo ìjọba ti dá ní olé tó ń jẹ́ káàkiri ọgbà tó ń jẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ tọmọ ọtí tó mọ ìwà bí aláìké ọmọ ìgbà lórí lẹ ọmọ tó wà ní yàrá orí tí ó ti bá ìyàgbé àti ìjà ó ti fẹ́ tó wà kó tó tó tó tó tó látara mídíà ó ti wà ní yàrá ìjà afọ́kàtọ́ra pẹ̀lú àwọn ọmọ wa àwọn ọmọ ti kúrò lọ́kọ̀ ga ẹ̀mà sàárà wọn ìyàwó rẹ̀ tọ́ta mú lọ́wọ́ ẹ̀kọ́ lọ́tọ́ ọ̀bẹ̀ wọ́n lè rò pé kí ní sọ́tọ́ pẹ̀lú mímọ́ ìta tọ́wọ́ ti pé afọ́kàtọ́ra wọn kúrò rẹ̀ wọ́n ti lọ ó ti tọ́ ìyàwó aláyé nígbà àgbẹ̀sẹ̀gbẹ̀ lọ́wọ́ ẹgbẹ̀sẹ̀ láti lọ́kù ọlọ́run àdábìlẹ̀ tí wọ́n tó bá pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ló ní padà lórí ìṣòwò ọlọ́run padà sọ̀rọ̀ rẹ̀ nígbà tó ti òkè náà pọ̀ ẹ̀yà ló kó lórí wa olóṣù náà pọ̀ ọwọ́ lòdì sórí ìwà tàbí lórí wọ́n àti súnmí lẹ́yìn náà mẹ́sì ohun mẹ́sì ẹ̀yà ló kó kámọ́tò kámọ́tò ń dara nítorí wa. Pẹ̀lú mẹ́sì ìṣọ́ọ̀tì ìrìnsì ohun ìṣòwò واستسلم من استطاع منهم بصدق فقالوا ما هو الجنس والسفر يوم تقول لهم مفروض ان انا ولا ما اللي في ذلك لانه àwọn ìdíkà pátá ní wọn ohun ṣùgbọ́n kẹ́rẹ̀ kan fún wọn ṣe méjì méjì méjì àti wáyé bá wọn àwọn olóòtẹ́ ìlú tí ó lè jẹ́ àwọn tí wọ́n mú ní tí wọ́n lò ó tí ó lè jẹ́ àwọn tí wọ́n lò ó lè wọ́n lò láti tí wọ́n lò ó tọ́wọ́ ṣe tó dájú sí ṣe mílíọ̀sì aláàbò ni nígbà tó fún ọ̀sán mẹ́fà náà ọba àtẹ̀jẹ́ ni ó ní ó gbé lọ́wọ́ ó ní ṣe oníkókò ọmọ òfin kọ́ yìí ó ní tó wọn lè lọ́lọ́ ìdààmú bá ọ àgbà náà lè kọ́ bó tó lè rí lórí ọlọ́ àwọn àlọ́ ní kúbá wọ́n lè fi kí ni wọ́n lè fọ́ wọ́n ń dà fún wọn ìdààmú bá wọn ó ní àpòkẹ́ ìgbà lórí lórí lórí ìgbà lórí ìjàmúlá wọn tó kí pé wọ́n lẹ́gbẹ́ wọ́n lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tí pàtó ṣe ṣe tí máa bà bí tí máa gbígbọ́ tí máa ń kọ́ lọ́kọ̀ pé ojú ọ̀nà lọ. Báwo bí mo kò lọ́nà lọ́wọ́? Ẹni tí mo bẹ̀rẹ̀ tó wù lójú ọ̀nà lọ́wọ́. Ọlọ́run á lẹ́nu òun lóbi sómi nígbà tí ọwọ́ ló gbé ìgbà tó dọ̀nà ojú ọ̀nà lọ́wọ́. Ọlọ́run kọ́ ẹ̀ tó dọ̀nà lọ́wọ́ mi. Bí ti bẹ́ẹ̀ ìdájí àpò òun méjì lò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wọ̀n wa àwọn fíìmù kọ́lẹ̀ ẹni kò fún ọdún rẹ̀ àfikà àwọn ọ̀dọ́ ọmọ ọgbọ́ jẹ́ wọ́n lọ wọ́n lè kó lójú rẹ̀ wọ́n kọ́ lọ́dẹ̀ kàrà kó ojú rẹ̀ oríṣẹ́ nípa ìlú ọdún ló ń bà wọ́n ní orí bí ẹ̀ṣẹ̀ ìdílé ìdára ìdára tó lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ máa fi ń ṣe ọlọ́run ọlọ́run لكن أنا صلوات في شفيك عن آخر دي إياك نعبد وإياك نستعين إلى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وارجع عليك بين داوود وتجارنا النصارى نفعل ورمي ولا نبي خلق بالصلاة والله في أمر الصلوات الضايع وكلام حتى نما إلى الله ومن ولي يقول ربنا لك ربنا أقلنا من أزواجنا وكل ناسنا قرة عينين وجعلنا للمتقين إماما كما الشيخ وهو يقول فهو يقول فهو يقول لك سواء المفاوض بالوضع فلا تتأمل المجرمين إماما نرجع تصور فهو هو واقف سواء dáwọ̀ ọjà tí wọ́n ní ọmọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹgbẹ́ ìtàkùn ìwé ìbẹ̀rẹ̀ ọlọ́run tó máa jẹ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹgbẹ́ ìgbà tó kọ́ kí ìyàn ṣe lónìí lẹ́yìn àwọn ọmọ wa táwọn tó lórí ẹ̀kọ́ wọn á kó ọlọ́run ẹ̀yẹ́ ومثل تأمين لنفس الله سامة مثل الشيطان وهامة ومثل علم لا مسموع máa ta gbogbo ìgbà wọn gbàgbé ọba sùn wọlé ní ọba kò sí ọba bẹ sọ̀rọ̀ ọba kọrọ ọlá ọba lábì náà tó bẹ̀rẹ̀ ọba bá nínú ara rẹ ọba tó bá àtàlà lóru wọlé ọba tó bá nílá ju ọba sí ọba tó sábà rẹ sábà ó ṣẹlẹ̀ ọba tó sábà ó ṣẹlẹ̀ pẹ̀lú tó wáyé ọba tó dáa ṣe sọ̀rọ̀ ikú ẹ ọba tó dáa ṣe sọ̀rọ̀ sí akúnyẹwò tó ti ṣe àjẹmọ́ wa pàlọ́ pàlọ́ inú lè ọ̀fẹ́ ọ̀fẹ́ lè jùlọ ọ̀fẹ́ bàjẹ́ ọ̀fẹ́ káfíṣẹ́ kábàjẹ́rẹ́ ọ̀fẹ́ ti kábẹ́ àwọn ọ̀fẹ́ pàlẹ́ ẹ̀dá kò ní ọmọ àṣẹ tó ọmọ ní ọmọ àti ẹ̀mí ọ̀kan wá ní ti sáà kó mi mọ àwọn ọmọ náà bàjẹ́ sí ìgbà ìpàdé ọ̀rọ̀ mi mọ kó náà sọ̀rọ̀ mọ kó náà sọ̀rọ̀ máa nínú àwọn ọ̀dọ̀ ká gbọ́ òun náà ti fi nígbà tí ìlú máa ń mú ọ̀rọ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ ìgbẹ̀yà táwọn ọmọ ọ̀rọ̀ òfin ìmọ̀ òṣìṣẹ́ fún ìmọ̀ wọn dákú àwọn ní يا رب الله لا اله الا الله عمري لا اله الا الله كيف هو يقول لا اله الا الله لا اله الا الله المؤمن لا اقولها باليمين لا اقولها باليمين كلمه باليمين اه الرسول الله عليه وعلى شنو سبب nígbà tí olùkọ́ wa wá lẹ́gbẹ̀ẹ́ mọ́ta ìjọba yìí wọ́n wá ní àwọn sọ fún ilé ẹ̀ka ẹni bá rẹ̀ lọ́la ẹ wá lẹ̀ níbi ìgbẹ̀yìn burúkú ni ọlọ́mọdé àmà ọmọdé òkú ọmọdé òkú ilé ẹ̀ka lọ́la àwọn ọ̀pọ̀ àtẹ̀lẹ́ kan lọ́wọ́ ẹ̀lú sọ̀wọ́ olóhùn jésù olúwa àwọn àti ìbàlá wọn ó ní kí òun gbà pé ó láti lọ sọ fún pé ìwọ ìwọ gbà pé ìlú olúwa rẹ àti ìbàlá rẹ ìdílé ọlọ́run bá tó ní ọkọ̀ òkú tó máa sọ bẹ́ẹ̀ sí ìdílé ọlọ́run bá ti lè lòun wá sọ fún pé láàbùlù àgbọ̀kọ̀ nínú bí tó ní wí ọ̀tọ̀ ní máa wọ́n lè gbọ́ láti fọ́n máa pọ̀ ẹwọ́ tí wọ́n máa gbọ́ táwọn wọ́n lò àdìdànù ìdáwò yàrá tó bó ọ̀sán mi lò ọlọ́wọ́ bá yẹ wà táwọn bẹ̀rẹ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n ti sọ ní ìrìnàjò láti àwọn ọ̀dà ẹ̀yẹ rọ̀ láwọn àwọn àwọn àwọn ìlú ilé wa gbọ́dọ̀ ọ̀sán ọba jẹ́ lọ ilé wa gbọ́dọ̀ ọ̀sán ọba jẹ́ lọ gbogbo àtẹ̀lẹ́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 wọ́n ká sáà lè tún tàbí ìlú ìjẹ̀bú òde wọ́n ní wọ́n kò káta ìrànlọ́wọ́ wa àwọn ọmọdé ní sáà ní wọ́n tó jábọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú ọmọdé jẹ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní gbogbo ẹni tó wọ́n ti kọ́ lé kọ́lọ́ ọlọ́wọ́ kọ́ lé ní ìyàwó ọjọ́ ìṣẹ̀lẹ̀ wọn nígbà tó ṣẹlẹ̀ àwọn sàárà tó wọ̀ lóòótọ́ kan àwọn wà ló wà lórí wọn lọ́wọ́ sọmọ́ fún kọ́lé ìbáṣe pé kí ni ìṣẹ̀lẹ̀ ìpàdé òní kan tó sàn ṣe nínú mọ́ṣáláṣí ọlọ́sọ̀kọ̀ lágbàdo bẹ́ẹ̀ ọlọ́pọ̀ ọkùnrin ní ọ̀nà lẹ́sìn adẹ́gbẹ́ àti àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn láti fi gbé mẹ́lá àríwá láti fi àwọn aláìsà náà gbogbo ajákàrá pátá ṣe lọ́dọ̀ wọ̀ ṣe fún ọkọ̀ ìrora wọn lọ àwọn tẹ́wá ní pọ̀ láti àpúpọ̀ àwọn tó bá wọn náà wà ní ọ̀pá tẹ́wá nínú ẹ̀ka náà láti fi parí mọ́ṣáláṣí ìgbà bá tẹ́sí bẹ́ẹ̀ àgbà lọ́jọ́ lọ́wọ́ lọ́wọ́ ìyá wọn lọ́wọ́ sọ̀rọ̀ wọn láti dàsí wọ́n sọ̀rọ̀ wọn. wọ́n ní ìsẹ́lẹ̀ Jazakum Allah khairan. Náà àwọn ẹni tí ó wá transfer account number àti Bilal Islamic Center Stanley Bank zero five zero one four two three eight six five.

two two eight six five standing by now àwa tí a the country? káàdì sílẹ̀ náà ni wọ́n gbàgbá jùlọ wọ́n kíkọ́ sí a bá ní ní kàfá ẹlẹ́gbẹ̀ẹ́ àti ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́d anọ́dá wọ̀ sí ohun ìfẹ́ àtọ̀ náà ni ọ̀rọ̀ nípa àmọ́ náà tí ó jẹ́ santi foundation tí mi bá gbàgbé láti fáìlì sí ìwà ọ̀sọ̀rọ̀ síbẹ̀ tó gbọ́dọ̀ pé ìyẹn náà fún àwọn bọ́lá tó wọ́n wà nígbà tí ìyẹn lọ́wọ́ wọ́n lè rí ìyọ̀nù wọn ṣiṣẹ́ làkúta kọ́lọ̀ bàbá tó wà wá dúró sí wọn. àlẹ́ àmọ́ náà láìpẹ́ ìwọ̀n orí mẹ́sẹ̀lì wípé ó kò wá kí a rẹ́jísà pẹ̀lú kí kí a tẹ̀lé àkáǹtì nọ́mbà. pẹ́sẹ́ntì pásọ́nà àkáǹtì nọ́mbà ẹ̀yọ̀ kan ní à ń lò tó àwa tí a ti ti nínú gbogbo yẹn jẹ́ kí a dára pọ̀ wọn. Lára àwọn tí wọ́n ń ṣe náà ní pé àwọn tí wọ́n bá jẹ́ ọkọ àwọn orúkọ. Àká rẹ̀ ló gbé ẹni yí ọmọ ìyá wa nínú ẹni tí a bá tà sí ọ̀gẹ́dẹ́ ọ̀rọ̀ sí dọ́tọ̀ ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́. Tó bá tà tó jẹ́ Muslim tó wọ́n á lọ káàkiri wọ́n á rìn báwọ̀ àwọn èèyàn. Àkókò àti abáwà lórí gúrùpù rẹ̀ àárí àwọn gbogbo ọ̀gbìn every time wọ́n máa ń update wa lórí àlẹ́ àwọn náà. Ìṣàlọ́ lórí ilé máa fún wa ní fóònù nọ́mbà tí a máa kọ́ńtà sí abáfẹ́ ìṣòro. Náà. So ìṣàlọ́ àti láti rí àápàdà sí ìyá ìyẹn gẹ́gẹ́ bí ìkọ̀ tí a fún sọ lẹ́sàn nígbà tí dọ́pọ̀ selection wá fún wa ní àwọn tí àwọn station tí a ti lè máa gbọ́ àwọn lẹ́sàn ìwọ̀n bákan náà ti dé kọ̀ ní ìlú àkóyè tí ọlọ́run aláàfin wà wà pẹ̀lú wọn. Màá fún wa ní fún nọ́mbà ìwọ̀n kan tí a bá fi kọ́ńtà ẹni wá ìwà sínú gúrùpù wọn tí a ti máa máa dàrú ní alẹ́ FDD, lẹ́nu máa rí ní network tó nọ́mbà sí ara contact òun náà ní seven nine zero seven three six five one nine seven zero lẹ́ẹ̀kan sí zero nine zero seven three six five one nine seven zero tí a bá fi mẹ́sẹ̀gì yìí bọ́lá rẹ̀ pé afẹ́ kí afẹ́ wà nínú gbòòrò tí èèyàn máa ń tọ́lá ọdún ìrànlẹ́sẹ̀ rẹ̀ wọ́n máa ń pàṣẹ wọn.